أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك الله وبركاته tí ó fún wa ní àlàáfíà um, àfáwa tí wọ́n bá wa tán ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí dọ̀rúrí tí ó bá wọn ọlọ́run ọba kí ó fún ọmọ náà lálàáfíà àlàáfíà tí ò ní ṣẹ́kù àìlera kankan lẹ́yìn kọ́lọ́run kó ṣe ní kàfàrà fún àwọn òbí ẹ̀. ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ti dúró lánàá náà láti kọ̀ntínú inshàlláhu ta'ala lórí àdìsí àìsà méjèèjì tí a ń tú lọ nínú àwọn àdìsí fihi manu bina imasajid ala al-qubur nínú ẹ̀ ìdájọ́ wa nú ẹ̀ pé kò tọ́ kí a lórí orí tẹ́ léyìí tó sì jẹ́ pé haram ni torí pé nínú lafzu hadithi náà làánà wà ń bẹ wípé anabisa asalam ó sẹ́bilé àwọn yahuda ti nasara nínú riwaya mi ọlọ́run ọba sẹ́bilé àwọn yahuda ti nasara torí pé wọ́n mú kábàárì ànábì wọn ní ilé ìjọsìn bákan náà kíkọ́ mọ́sálásí lórí orí tẹ́ ohun tó tóbi ni bákan náà ó tóbi ju ká sọ pé ẹni ó ṣe ẹni ẹ̀kọ́ ni kódà gbogbo àwọn tí wọ́n bá mọ̀ táwọn náà lọ kírun nu mọ́sálásí náà ẹ̀kọ́ náà ó kárí wọn. níbi tó tóbi tó ànẹ́bísà sálàm àríkó orí orí àìgbádùn lọ́wọ́ sọ̀tọ́ ti bẹ́ẹ̀ náà ó gbórí sókè ó sọ gbogbo ọ̀rọ̀ yìí lè tó jẹ́ pé àìgbádùn yẹn náà ni anisa asalam kulé lórí so eléyìí fi hàn pé ìdájọ́ rẹ̀ muhkam ni kò sí nasku lórí ẹ̀ haramu ni kí akọ mọ́sálásí sórí àwòrítẹ́ bákan náà haramu ni kí mọ́sálásí ó ti wà nílẹ̀ ká tún wá mú èèyàn wá sínú ẹ òkú wá sínú mọ́sálásí náà ká sin sínú ẹ̀ haramu ló ń nà kódà kọ àwọn afáàmì ni kódà kọjá pé sọ̀ráǹdì mọ́sálásí ni a gbọ́dọ̀ sìnyẹ̀ sí ẹgbẹ́ mọ́sálásí torí pé mọ́sálásí amákínú sùjúd níbi tá a ti máa kírun ni tá a ti máa forí kalẹ̀ fún ọlọ́run kó má máa túmọ̀ sí. Si, àwọn tí wọ́n bá kírun ní agbègbè mọ́sálásí tí wọ́n kọjú sí kábàárì yẹn bí ìgbà tí wọ́n kírun lọ sí kábàárì yẹn ni wọ́n máa rí bẹ́ẹ̀ sì ni kábàárì kì í sáyè kírun mọ́sálásí àyè kírun lòun torí pé anẹ́sà sálàm nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjàálù fi buyutikum min salatikum wala tattakhidhuha qubura ẹ mú nínú àwọn ẹ̀rọ yín kó máa jẹ́ nínú ilé yín ẹ má sọ ilé náà di kábàárì bẹ́ẹ̀ tó túmọ̀ sí kábàárì àìkírun nú ẹ̀ so tẹ́ ẹ bá fírun tẹ́ ẹ bá fi ilé lẹ̀ láì kírun nú ẹ̀ yóò dàbí kábàárì so yí pé kábàárì níbi tá a ti kírun òun níbi tá a ti kírun so eléyìí fi hàn pé haram ni kéèyàn kírun ní orí tẹ́ haram ni kéèyàn kírun lọ sí iwájú níbi tí kábàárì wà kéèyàn kọjú kọ dọjú kọ láti máa kírun. bákan náà haramu ẹ̀ yóò tún wá lágbára tó bá yẹ pé ẹni ó kùn gan ẹni àpọ́nlé ni tó bá yẹ pé ẹni ó kùn ẹni àpọ́nlé ni haramu yóò tún wá lágbára ju jù bẹ́ẹ̀ lọ torí pé ká tilẹ̀kùn shirk eléyìí ló fàtọ́ pé àwọn àfà tírú ẹ̀ ṣẹlẹ̀ sí lónìí àwọn èèyàn padà lọ bọ́ wọn ni wọ́n kọ gẹ́gẹ́ bíi káàbà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ti Usman Dan Fodio wọ́n kọ́ bíi káàbà ni kódà wọ́n tún tíráì láti máa máa ṣe lọ́sọ̀ọ́ bí wọ́n ti ń ṣe káàbà lọ́sọ̀ọ́ ẹni ọba lọ òun náà ni wọ́n máa ṣe sàwá fún irú ẹ̀ lọ́sẹ̀ fi sọ fún àwọn àfa àwọn àgbọ̀ ọlọ́wọ́ba kí kó kó kó dáríjì àwọn tí wọ́n ṣe kí wọ́n lè tukì kú Sheikh Adam Al-Ilori irun tí wọ́n ṣe skábàrí wọn náà nìyẹn so irú àwọn nǹkan báyìí eh, mùsíbà ńlá ni kì í ṣe fáwọn tó wà láàyè nìkan ẹni ó kú gan fún rẹ̀ tí wọ́n ṣe síbẹ̀ bákan náà anna ta'zima al-qubur min fi'li al-yahud wan gbé kábàrí lárugẹ iṣẹ́ yahud àti nasara ni kì ṣiṣẹ́ mùsùlùmí faman 'azzama qubur. أو غلا في مقبورين ففيه شبه من اليهود والنصارى gbogbo ẹnikẹ́ni tí ń bá ń gbé kábàrí lárugẹ ó fi wà jọ yahud àti nasara ni walmayit la yadfaw an nafsihi wala yamliku laha naf'an wala darra ẹni ó ti kú kò lè ṣe ẹnìkankan láǹfààní kò tiẹ̀ lè ṣàǹfààní fún rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè kò lè kò lè dí aburú kò lè dí aburú fún ẹnì kankan déwò pé àwa lọ sí kábàrí a máa bẹ ni ọ wà ní kábàrí kò ṣe nǹkan kan fún yàn eléyìí ṣírkù ńlá ni. Ibn Qudama ó ní la yajuzu ittikhadu sarj kódà ká gbé àtùpà ká gbé sí kábàrí gan haramu ni bí ìgbà tá a pọ́nlé ni kí ni tí kí ni tá a fẹ́ fi àtùpà ṣe ní kábàárì. anabi sallallahu alayhi wa sallam ó ní láàánà rasulillah sallallahu alayhi wa sallam azzairati alqubur walmutakhidina alayha almasajid wasulj. anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba ó ṣẹ́bi lé àwọn obìnrin tó máa ń lọ ṣe ziyara kábàárì ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá ti kà sẹ́yìn pé zuwarot àwọn tó máa ń lọ ṣe gbogbo gbà kìí ṣe ní láàrínláàrí wàlmùtàkìdínà àlẹ́yìn almasajid àtàwọn tí wọ́n mú eh, orí tẹ́ tí wọ́n mú tán fi ṣe ibi ìjọsìn wasuruj àti àwọn tí máa ń lọ gbé àtùpà sí orí tẹ́ so eléyìí fi hàn pé orí tẹ́ kìí ṣe bí tá a máa ń ṣe lọ́sọ̀ọ́ àwọn ẹlòmíì wọ́n lọ wọ́n lọ kọ́ wọ́n tún ṣe bí bí àwọn irin protector kan sí wọ́n tún ṣe tiles wọ́n ti fi wé gbogbo ilé àìníṣẹ́ ni bẹ́ẹ̀ ni kìí ṣe kìí ṣe nǹkan kan kìí ṣẹ̀sìn. ìbáyé pé ohun tó dáa ni ànábìsà àṣálà kò bá ti ṣẹ́bi lé wọn so eléyìí fi hàn pé àti Yahud àti nasara àti mùsùlùmí tí ọba ṣe irú tí wọ́n ń ṣe ọlọ́run bá ti sẹ́bi ilé wọn náà kó sọ wa ń bẹ̀. ìdínú tó fi jẹ́ pé nínú hadith ìtaaka riwaya mi wá tó yẹ pé la'ana Allahu al-yahuda wan-nasara ittakhadhu qubura anbiya'ihim masajida yuhadhdhiru mithla ma sana'u ipe anasa asala ni ọlọ́run bá sẹ́bi ilé yahuda àti nasara tí wọ́n mú orí tẹ àwọn ànábì wọn tí wọ́n fi ṣe mọ́sálásí torí pé ànábì ń kìlọ̀ fún wa ká má lè ṣe irú tí wọ́n ṣe. now àwọn àwọn ṣubúhà kan wà tí àwọn tó máa ń lọ ṣe ìbádà ní orí tẹ tó máa ń mú wa wọ́n ní ọlọ́run sọ ní alukur'an níbi nípa ọ̀rọ̀ ànábì Suleiman ya'maluna lahu. يعملون له ما يشاء من محاريب والتماثيل يعملون له ما يشاء من محاريب والتماثيل ipe àwọn àlìjẹnu wọn máa ń ṣiṣẹ́ fún anabi suleiman nínú àwọn iṣẹ́ tó máa ń ṣe wọn máa ń kọ́ mihrab wọn máa ń kọ́ fún bẹ́ẹ̀ ni wọn máa ń gbé ère fún sọta bá ní ère ọ̀dà àbí àwòrán ọ̀dà àbí ká lọ sórí tí ọ̀dà anabi suleiman anabi ni so wọ́n sì ní inú sẹ́tàwọn àlìjẹ̀nu ń ṣe fún wọ́n máa ń gbé ère fún tamasil ó kọ́ rẹ̀ eré ní àbí ẹ̀kọ́ so kí wàá ní níta fẹ́ dáhùn níbí torí pé àwọn tí wọ́n máa ń lọ ṣe kínní ní oríta àbí àwọn tó ń gbẹ́ tó ń tó ń tí wọ́n tí wọ́n mú yíya àwòrán ní haram wọ́n wà ní ẹ̀rí tó máa mú wa ibnu hajar al-asqalani nínú tírà rẹ̀ fathul bari ó ní ìdáhùn lórí eléyìí anna dhalika kana jaizan fi tilka sharia tó bá tiẹ̀ ṣẹlẹ̀ àjẹpẹ́ yẹn lásìkò wọn nínú sharia tiwọn ohun tó tọ́ ni kò sí aburú nù ẹ̀ jaiz ni wa kanu ya'maluna al-anbiya anabi ti sọ fún wa tẹ́lẹ̀ pé wọ́n máa ń ṣe àwòrán anabi wọn torí àti máa wò wọ́n láti máa rántí tí wọ́n ṣe níṣẹ́ torí káwọn náà lè ṣerú ẹ̀ so báyà tí wọ́n ṣe nìyẹn so bẹ̀tì ní ṣẹ̀rí àwa anabisa asalam ó sì wà lọ́wọ́ ẹ̀ ó sì sẹ́bílẹ̀ tí ń bá ń ṣe abu aliya ó ní lam yakun dhalika fi shari'atihim haraman kì í ṣe haram nínú ṣẹ̀ríà tiwọn thumma jaa ash-shar'u nabin nahi anhu ṣùgbọ́n ṣẹ̀ríà tiwa ó kọ̀ fún wa. and then qaida olùsùlíyà oníṣẹ́rù man qablana ṣẹ́rù man qablana shari'atu lana ma lam ma lam yanha anhu shari'atina ṣẹ̀rí àwọn tó kọjá lọ ṣẹ̀rí àtiwa náà ni tí kì í bá ti ṣe bẹ́ẹ̀rì kan bá ọba kọ̀ fún wa nínú ṣẹ̀rí àtiwa a jẹ́ pé kìí ṣe halal nínú tiwa nìyẹn so ṣẹ̀rí àwọn ànábì ọlọ́run tó kọjá lọ nínú àwọn ṣẹ̀rí àti wọn nǹkan míì lè jẹ́ ṣẹ̀rí àti wa náà ó lè ṣe déédéé pẹ̀lú ẹ̀ tí kì í bá ti ṣe pé ẹ̀rí kan bá wá nínú ṣẹ̀rí àti wa tó ní haramu ni a jẹ́ pé nínú ṣẹ̀rí àwa haramu torí pé ó wà nù hikma tí ọlọ́run fi ń ra àwọn òjíṣẹ́ lórí ara wọn and then ṣẹ̀rí àwọn ó máa ń yàtọ̀ síra wọn gbà míì ohun léèwọ̀ lásìkò tiwọn ó lè jẹ́ pé n ni àwọn aṣíwá àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn òde lè ṣe so ọlọ́run wa ṣe ìdẹ̀kùn kọ̀ wá ní jẹ́ ṣẹ̀ríà tiwa mọ́ yóò wá ṣe ìdẹ̀kùn míì omi lè jẹ́ ìdẹ̀kùn níní fún àwọn tọ̀hún ṣùgbọ́n yóò tún wá ṣe ní líle fún tiwa torí àti sọ àwọn nǹkan tó lọ́wọ́ bá ní ó mọ hikma tó wà ń so ìdí inú tó jẹ́ pé àdìsí Aisha ta kà wọ́n dárúkọ kẹ̀nísà church tó yẹ pé ó wà ní ilẹ̀ abasha tó máa ń ṣe súra sí ànábì ní ulaika idha mata fihim ar-rajul àwọn yẹn tẹ́nìkan bá kú nù wọn as-salih tó jẹ́ ní ire banaw ala qabri masjidan wọ́n wá kọ́ masalasi lórí kábàrí rẹ̀ thumma sawwaru fihi tilka as wọ́n wá ya àwòrán yẹn ànábì ní ulaika shirarul khalqi inda Allah àwọn ẹni bú ọlọ́run àwọn eléyìí ẹni ogun ni wọ́n lọ́dọ̀ ọlọ́run so eléyìí fi hàn pé ṣẹ̀ríà tiwọn náà gan fún rẹ̀ kìí ṣe halal torí pé láti pilẹ̀ lọ́lọ́run ti kọrú àwọn nǹkan báyẹn torí pé ó ní ìbẹ̀rẹ̀ ṣírkù so nǹkan míì àwọn tí wọ́n tẹ̀lé ànábì ni wọ́n ṣe kìí ṣe pẹ̀lú àṣẹ ànábì ọ̀hún bẹ̀tí wọ́n ní ìtumọ̀ tàmásìlì tí wọ́n ń ṣe fún anabi eh, Suleiman ọ̀rọ̀ àwọn afa pọ̀ lórí ẹ̀ ẹnu tó kọ̀ lórí ẹ̀ ni pé kì í ṣe èrè èèyàn kì í ṣe èrè èèyàn tó lẹ́mìí kì í ṣe èrè rẹ̀ ni wọ́n ń ṣe fún anabi Suleiman so eléyìí fi hàn pé àyà yẹn kò kò túmọ̀ sí wọ́n wọ́n ń ṣe èrè fún anabi Suleiman Allahu alam. Now hadithi hadithi ẹlẹ́ẹ̀kejì ti Aisha yẹn anayul akid kíkọ̀ tó lágbára ẹni tìkọ́sì kòbóòrò mẹ́sáàjìdá kámú kábàrí ká fi ṣe mọ́ṣáláṣí torí pé nínú àdìsí jundub ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam qabla an yamutu bi khamsin wa huwa yaqul mo gbọ́ tí àná sàṣẹ́làm tó ń sọ síwájú kó tó kú pẹ́ síwájú kó tó kú ní ọjọ́ márùn-ún èyí ni pé ọjọ́ márùn-ún síwájú kó tó kú ó ní inni abra'u ila Allah an yakuna li minkum khalila ipe mo yọ ọpá yọsẹ̀ nínú gbogbo ẹnì kankan tí màá mú ní alágbàkàyà nínú yín fa inna Allah ta'ala qad ittakhadhani khalila torí pé ọlọ́run ọba ó mú mi ní alágbàkàyà rẹ̀ ẹni pé omi mi ní olùfẹ́ kama takhada ibrahim ọ̀kọ̀lélà gẹ́gẹ́ bí ó ti mú anabi ibrahim ní olùfẹ́ rẹ̀ walaw kuntu muttakhidhan min ummati khalilan ìbá pé màá tẹ̀ wá mú ẹnìkan lólùfẹ́ nínú àwọn àlùmọ̀ mi la latakhadu ababakiri khalilan khalila sayidina abubakar onímbàmúni olùfẹ́. ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالحيهم مساجدا أتتك يبو àwọn tí wọ́n wà síwájú yín wọ́n máa mú kábàárì òjíṣẹ́ wọn àtàwọn ẹni ire wọn wọ́n máa mú ní mọ́sálásí. ala fala tẹtẹkìdú kúbúrọ masajida ẹ má ṣe mú orí tẹ ní ibi tẹ ti máa kírun. inni anhaakum an dhalika mo sì yín lọ́wọ́ rẹ̀ àwọn rí i pé àdìsí wọ́ọ̀dì clearly lànàbí sọ àṣàlẹ̀ sọ and then fún uh, uh, ọjọ́ márùn-ún síwájú gánà bí tó fàyè lẹ̀ lọ́sọ̀ eléyìí so haramu ni mutlakon kéèyàn ó kírun ní orí tẹ́ àbí kéèyàn ó kọ́ mọ́sálásí lórí orí tẹ́ àbí kéèyàn ó sin òkú sínú mọ́sálásí. náà ṣùgbọ́n kíkọ́ mọ́ṣáláṣí sórí oríṣẹ́ yìí ó pórìsì bìnà alimẹ́tìdà àlàkọ́bìrì wàhùwà mìbábi àbúwà bishop kakọ́ mọ́ṣáláṣí sórí oríṣẹ́ ọ̀nà ni nínú àwọn ọ̀nà ṣírk ṣùgbọ́n gbà mí yóò jẹ́ pé mọ́ṣáláṣí tẹ́lẹ̀ dáa ma kò sórí tẹ́nu ẹ̀ wọ́n wà kọ́ àwọn wọ́n sin òkú sínú ẹ̀ eléyìí náà wà nù ìtìkọ́bí kòbúrọ̀ màsáàjì àbí kọ́ ẹ pé wọ́n sin òkú sí agbègbè mọ́sálásí òun náà wà nù ìtìkọ́bí kòbúrọ̀ màsáàjì torí pé àwọn mushrik àkọ́kọ́. ntí wọ́n máa ń sọ ni pé níbi tẹ́lbíyà wọn ní àsìkò hajj wọ́n máa ń sọ pé labbaika la sharika lak illa sharikan huwa lak tamlikuhu wa ma malak ipe labbaika la sharika lak a ìwọ ọlọ́run o lórogún illa sharikan huwa àyàfi orogún tó tiẹ̀ ni tẹ̀mílíkù wọ gangan ló ní wà máa mẹ́lẹ̀ òun ò lágbára kankan lórí tiẹ̀ lórí rẹ̀ ṣe abọ́ tẹ́lifíà wọn. ṣùgbọ́n lónìí nínú àwọn zuwaru kubo nínú àwọn mùsùlùmí akasi tàwọn mùṣírìkì john nítòní. torí pé àwọn wọ́n gbà yìí pé ọlọ́run ló ní ẹni táwọn ń lọ ọbẹ̀ yìí òun ò nira rẹ̀ ṣùgbọ́n àwọn tòní wọ́n gbé gbogbo agbára pátá wọ́n gbé fún ẹni ó wà ní orí tẹ̀yìn abẹ́ ń pé ó wà níbi àwòrán tí wọ́n ń sìn so níbi tó jẹ́ tó fẹ́ẹ́ dàbí pé àwọn mùṣírìkà àkọ́kọ́ wọ́n tún lóore ju àwọn tòní lọ so gbogbo àwọn ashabul kubur àwọn gan ni màjúsì islam àwọn alábọ́gí bọ̀ pẹ́ mùsùlùmí tó yẹ pé lórí tẹ́ inú wọn ti lọ́ọ́ máa bẹ ọlọ́run torí wọn gbà pé ẹni tí ń bẹ́ ń bẹ́ yín olólè ṣe nǹkan yín fáwọn kì í sọ ọlọ́run torí pé nínú àwọn ọ̀rọ̀ wọn èyí tó fi hàn bẹ́ẹ̀ wà lè tó burú kódà kéèyàn tu gan ẹ̀rù pé kakọ́ mọ́sálásí sórí orí tẹ̀ yẹn wọ́n ní kì í ṣe torí orí gan fún rẹ̀ bẹ́ẹ̀lì ajali ta'zimil maqbur wal ghulu fi torí pé ká má máa gbé òkú tó wà nínú lórí mọ́sálásí akọ́ mọ́sálásí sórí ẹ̀rùn àbí ìta sin òkú sínú mọ́sálásí yẹn ká má máa gbé lárugẹ kọ́ má dàbí pé ghulu wọ̀wọ̀ àṣejù ọ̀wọ̀ fa inna an-nasa tuftanu bir-rijali salih torí pé àwọn èèyàn ọlọ́mọ ń fìtínà wọn pẹ̀lú èèyàn rèé àfẹ́ ẹ̀ bá mi gbàdúrà afa àgbàdúrà àdúrà gbà yọ wa rò pé kò sẹ́ni tó tún lè gbàdúrà ọ̀run ju àfẹ́ àlọ́ léyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀ ọgbà gan àfọ́ ọ̀run gan ó lè má ṣiṣẹ́ tán fún un torí pé ó ń ṣẹlẹ̀ sí wa ọ̀pọ̀ àwọn èèyàn náà wọ́n bá wa fẹ́yẹ̀ dàpọ̀ bá wa gbàdúrà ẹ̀yin wàhálà ilé ayé tí mú yàrá gbàgbé tó jẹ láàárọ̀ kọjá kẹ́ ráyè gbàdúrà yóò sì wá mẹ́bùn wá pé ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ àdúrà ti gbà ẹ̀ sì gbàdúrà léè tó fi hàn pé àáfàá kan ní gbàdúrà ní gbàdúrà yẹn ọlọ́ọ̀bà ní gbàdúrà so ògo pátápátá ọlọ́ọ̀lọ́ yẹ ká gbé fún àwọn àmọ́ gbé fún ẹni tí ọba wa gbàdúrà so léè tí wọ́n máa ń ṣe fáwọn èèyàn rẹ̀ fún gbogbo pátá fún wọn yàtọ̀ sí ọlọ́wọ́n ọba so torí ká lè dí ọ̀nà irú àwọn nǹkan báyẹn ni ò fi dá ká máa gbé àwọn èèyàn rẹ̀ ká máa gbé wọn lárugà débi pé á gbé fọ́tò wọn sílé kí ni àǹfààní fọ́tò n tó dáa jù n tí ń ṣe níṣẹ́ òun gangan lọ́yọ̀ káàánú òṣèlú ẹ̀ eléyìí ni ìfẹ́ tó dáa jù tó o bá nífẹ̀ẹ́ èèyàn kó o wá irú tí ń wù wá ìdínú tọ́lọ̀ sọlọ́lọ́ ọlọ́run fi sọ nínú alukur'ani pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah tó ẹ pé lóòótọ́ lẹ́ ń dẹ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ tẹ̀lé mi ọlọ́run nífẹ̀ẹ́ yín. so in tí èèyàn ń ṣe ni wọ́n bá nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ò ní ẹ tí ó ṣe ń tí anabi sallallahu ṣe ṣùgbọ́n òkìrun ó wà nínú àwọn tó ń ṣe irú àwọn tọ̀ríkà yẹn lónìí láàárọ̀ wọn ò ní kírun àṣùbọ̀ wọn máa bá wọn níbi tí wọ́n ti ń gbáyà yẹn ni ibi tí wọ́n ti ń gbáyà wọn ò lè àṣùbọ̀ wọn máa bá wọn wọn ò sì ní kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní àdúgbò wọn ṣàlàyé fún wa pé àwùrọ̀ àwọn ọmọ bá wọn ẹ̀jẹ̀ kírun àtọ̀ ẹ dákun ṣé ẹ̀sìn lẹ́yìn ṣé tẹ́rìbíyà lẹ́yìn eléyìí ṣe tẹ́rìbíyà kọ́ ọmọ tá a kọ́ ní irun kíkí tó yẹ pé ní tá a náà ní kọ́kàn máa kọ́ máa gbáyà ó sì ti ṣẹ̀sìn tán nìyẹn so àdánù ni ọlọ́run bá kó sọ wa nínú ẹ̀ nínú àwọn ṣúgbà tó máa mú wa wọ́n ní ọlọ́run sọ nínú suratul kaf qala alladhina ghalabu ala amrihim lanattakhidanna alayhim masjida àwọn ashabul kaf tí wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n tí ọlọ́run jí wọn tán tẹ́nìkan lọ láti lọ wá oúnjẹ tí ó ńgbà tí ó padà dé gbogbo wọn náà ọlọ́run padà pa wọ́n síbẹ̀. Si nígbà wọn wá tọ́lọ̀ ń fi àlámàrí wọn wọn àwọn èèyàn ní àwọn kan ọlọ́run pè wọ́n ní alladhina ghalabu ala amrihim àwọn tí wọ́n lágbára tó lẹ́nu ọ̀rọ̀ tí a bá ní èèyàn lágbára lẹ́nu ọ̀rọ̀ nínú ìjọ àwọn wo ni àwọn aláṣẹ àwọn ọlọ́lá lọ́pọ̀ ọgbà á tẹ̀lé àti wọn kódà kọ́ wáyé pé à nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ìjọba wí náà láṣẹ ọlọ́ni alladhina ghalabu ala amrihim àwọn tó lẹ́nu ọ̀rọ̀ tó láṣẹ wọn wá sọ pé lanattakhidanna alayhim masjida àwọn masis ntáwọn sọ ní ibnu alayhim alayhim baytan ipe ẹ̀kọ́ lélẹ̀ wọn lórí àwọn ọ̀sọ́ ipe ẹ̀kọ́ mọ́síláṣí lé wọn lórí so àwọn tí wọ́n wá lágbára tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ àwọn wá ní nàtàkìdà àléhìm mọ́sídà á mú àyè wọn á mú akọ̀ síbẹ̀ kọ́ jẹ́ pé ibi tá a ti máa kírun nù. níbi ọlọ́run sọ pé ní tí wọ́n ṣe ń tọ́ da ẹni torí pé ìròyìn yìí gan kẹ́ sórí àwọn tí wọ́n kọ́ mọ́sálásí lórí wọn lọ́lọ́run sọ fún wa ìròyìn àwọn ọ̀dọ́ yẹn lásán lọ́lọ́run sọ fún wa bákan náà ìròyìn yìí kò fi hàn pé ọlọ́run yìí wọ́n ní lórí mọ́sálásí tí wọ́n kọ́ so ìdí inú tó fi jẹ́ pé mímú ááyà yìí ní ẹ̀rí láti máa kọ́ mọ́ṣáláṣí sórí orí tẹ́ kìí ṣe kìí sọ̀nà tó tọ́. Ibn Jarir At-Tabari ó ní àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn afáàkùn wọn sọ́nà méjì wọn lálàkọ̀kọ́ lè jẹ́ pé àwọn ni al-muslimuna minhum àwọn mùsùlùmí inú wọn wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ahlu shirki minhum kọ́ ẹ pé àwọn abọ́gibọ̀ pẹ́ inú wọn àwọn ni wọ́n mú ìmọ̀ràn pé ẹ̀jẹ̀ akọ mọ́tíláṣí sórí wọn. ó ní ṣùgbọ́n az-zahir anna alladhina qalu dhalika hum ashabul kalimati wan nufuz ohun tó hàn ní pé àwọn tí wọ́n sọ òun là àwọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ àwọn tí wọ́n lágbára tó yẹ pé ọ̀rọ̀ wọn ni láti àwọn ni wọ́n sọ̀rọ̀ náà walakin hal hum mahmudu amla ṣé tí wọ́n ṣe nǹkan ẹ̀yìn ni àbí nǹkan aburú ni wọ́n ní káwá sọ pé tí wọ́n ṣe yun nǹkan ẹ̀yìn ni kò yẹ ṣe òótọ́ torí pé tọ́ba jẹ́ pé ni ọlọ́ anẹ́sà sálẹ̀ òní sọ pé la'anatullahi ala al-yahud wan-nasara ittakhadhu qubura anbiya'ihim masajid so ọlọ́wọ́ ní sọ pé ọlọ́run láàánú àwọn yahuda àti nasara torí pé wọ́n mú orí tẹ ànábì wọn ní mọ́sálásí báwo lọ́lọ́run ṣe wá yin àwọn tí wọ́n mú orí tẹ àwọn ọ̀dọ́ yòó tọ́lọ̀ fi ṣe àyà fáwọn èèyàn wọn mú ní mọ́sálásí tọ́lọ̀ ó wọn so àyà yẹn kò fi hàn pé ọlọ́run yìn wọn ni wọ́n ní tá a bá tiẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ ni a jẹ́ pé lẹ́sìn tiwọn wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam haramu ni kí a mú orí tẹ ní ibi ìkírun. náà bákan náà tahrimu salati inda qubur haramu ni ká kírun ní orí tẹ àti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn tá a fa ni ìdí ni pé sọ́dù zẹ̀ríà láti tilẹ̀kùn aburú torí pé àwọn ṣẹ̀ríà kan míì wà tí wọ́n máa ń ṣe sọ́dù zẹ̀ríà ọlọ́run ni la taqrabu zina ẹ má ṣe súnmọ́ zina ọlọ́run kò sọ pé la ẹ má ṣe ṣe zina torí pé uh, uh, takribu zina yẹn ọ̀ iktirabu zina. ó máa ń mú kéèyàn lọ ṣe zìnà nínú ẹ̀ oníkẹ́jọ dáwà pẹ̀lú obìnrin nínú ẹ̀ oníkọ́rọ̀ ọ̀pá yín pọ̀ nínú rẹ̀ kẹ́ ṣàdéhùn nínú rẹ̀ pàdé tẹ́ ẹ bá pàdé láyè tí o sẹ́ni tó nẹ̀ni kankan ní tí so gbogbo yẹn pátá haram ni gbogbo àwọn ìgbésẹ̀ tó síwájú síwájú kẹ́ tó ṣe jìnnà gbogbo ẹ̀ pátá haram ni àtàwọn ẹ̀yọ́ ní haram torí sádù zẹ̀ríà ni torí kálí tilẹ̀kùn gbogbo aburú ìtilẹ̀kùn aburú làdẹ́fì fi pé àbúrò ọkọ ní ikú àbúrò ọkọ lóòótọ́ lóòótọ́ kì í ṣe kú ṣùgbọ́n ànábì pè ní ikú torí pé kálí tilẹ̀kùn aburú kábùrú ọkọ máa wọ yàrá ìyàwó anyhow ìpìlẹ̀ ìbàjẹ́ ni ìpìlẹ̀ ìbàjẹ́ ni ọ̀dọ́mọkùnrin ni ó lè jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ó fẹ́ kódà kó jẹ́ pé ó ti níyàwó ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ ju títí ẹ̀ lọ tí ọba wa tiẹ̀ tí ìníyàwó nǹkan ló burú jù nínú àwọn tá a máa ń ṣe tá a bá mú àbúrò wa sọ́dọ̀ lẹ́yìn ìgbà tó bá ti tó bá ti di báyìlì kìí yóò tún máa wọ yàrá ìyàwó anyhow wọ́n lè fún ní kẹ́lẹ́lé pẹ̀lú ìyàwó àtẹ̀bá àbúrò mi ni àbúrò kíni ṣe bí kábílà àti hábílà ṣe bí ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n èyí ṣe tó pa ọmọ ìyá torí obìnrin so eléyìí náà gan ó lè gbìmọ̀ kó pa ó kó lè gbàyàwó ẹ̀ so ìdí nu tí anabi sàn sálẹ̀ tó fi ní alhamdu almaut àbúrò ọkọ tẹ́ rí ikú ni wallahu alam náà so Aisha ó sọ nínú àdìsẹ́ ó ní lawla dhalika la ubriza qabruhu tí ìbá ṣe lé àbá gbé kábàárẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam kó wà lóde káwọn èèyàn máa rí kó ń kálukú máa rí ó ní kíkì ìbá ṣe pé à ń bẹ̀rù wọn wá máa máa mú kábàárẹ̀ Ànábì sallallahu nílé ìjọsìn àbá ní wọ́n má sin Ànábì sallallahu sínú yàrá wọn sì sí ibi táwọn èèyàn ti kódà kọ́ bá jẹ́ kọ́ wà nù yàrá yẹn yàrá yẹn àní jẹ́ kọ́ wà níbi tí àwọn èèyàn ò ní lè dé ibi táwọn èèyàn máa dé sí tó ń lè máa rí ṣùgbọ́n à ń bẹ̀rù kọ́ má jẹ́ pé wọ́n lọ máa mú kábàárí anabi sàlá ní mọ́sálásí. níbí wọ́n wà nù ṣùgbọ́n táwọn táwọn máa ń ṣerú iṣẹ́ báyìí táwọn náà ń ṣe wọ́n sọ pé kábàárí anabi ìbúlọ́wà ìwọ tó bá lọ sí mẹ́ka tó bá lọ sí mẹ́dínà ó ní nínú mọ́sálásí bẹ́ẹ̀ sì ni kábàdé ànábì ò sí nínú mọ́sálásí mọ́sálásí wa dé báyìí and then lásìkò náà wọ́n lè ra ilẹ̀ lẹ́sẹ̀gbẹ́ kí mọ́sálásí yẹn kó tó wà níta bẹ́ẹ̀ wọ́n ṣe láti fi protect nígbà wo gan-an ṣe gan lásìkò àwọn abasi yìí ni. inú wọn ṣe lẹ́yìn àwọn ọdún bíi three hundred years sallallahu alayhi wa sallam torí pé àwọn mùsùlùmí ti pọ̀ ó lè jẹ́ pé gan lásìkò yìí kò sílẹ̀ míì lẹ́gbẹ̀ẹ́ torí pé èyí tí wọ́n expand lásìkò sayidina umar tí kì bá ṣe pé sayidina umar ó jẹ́ adil wọn bá mara yìí àti àti rí ilẹ̀ yẹn torí pé abbas ni. Uh, uh, uncle anabi sallallahu alayhi wa sallam ó sì lóun ò ní ta àwọn mọ̀ọ́sí ni àbí tó bá talẹ̀ torí pé afẹ́ afẹ́ expand the matilasi ni àwọn ah, ah, ò ní talẹ̀ òun ọ̀dà mú uh, wáyé tí ó ṣe adájọ́ láàrin èmi àti rẹ̀ lórí pé ọ́ talẹ̀ fún wa àbó ò ní talẹ̀ fún wa lọ́wọ́ choose ọ̀kan náà sọ̀hábà nàbí sọ̀rọ̀ sẹ́lẹ̀ tí wọ́n mọ̀ ní onímọ̀ ń bo láti lọ jókòó wọn ní ẹ máa bọ̀ nílé mi ilé adájọ́ mi ńgbà tí wọ́n dé wọ́n sáré ti dé amir mumini bisimilá wa jókòó ó ní àwọn òní òní ṣe adùn òní ṣe déédéé láàrin wa nígbà tó obìnrin pa mí ilé onísìn òní fún ibn abbas lẹ́tọ̀ọ́ rẹ̀ amin abdullah abbas òní fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá pò ń lò wá túzẹ̀ lómìn. lẹ́nu omi wa ni àà ah, ah, ẹ̀ lè ta ẹ̀ lè gba ẹ̀ lè ra lẹ̀ rẹ̀ tí ìbá ṣe pẹ̀lú ìyọ̀dá rẹ̀ nígbà wọn á sọ yún ọkàn rẹ̀ wá balẹ̀ ó ní ok mo fún yín nílé ọ̀hún gan fún so ó lè jẹ́ pé táyì gan wọn ò rí ibi tí wọ́n ti kọ́ mọ́tíláṣí ìdí tí ilẹ̀ mọ́tíláṣí yẹn fi wọnú kábàárì torí pé inú ilé ni inú yàrá Aisha radiyallahu anha àwọn yàrá òun ti wà báyìí wọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ni so ńgbà táwọn expand mọ́sálásí wọ́n expand ẹ̀ lọ síwájú and this is why tó fi jẹ́ pé wọ́n try láti fi sọ àyè wọn táwọn èèyàn òfin nílẹ̀ máa lọ jọ́sìn bẹ́ẹ̀ gbogbo ohun tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí pátá èèyàn ò lè débẹ̀ ọwọ́ wájú téèyàn kọ̀yìn sí alqibla ọwọ́ rẹ̀ lèèyàn lè rí ibẹ̀ náà lẹ́sì máa ṣe sálámà afọ̀nà ẹ̀rọ kan náà jùlọ. na ọwọ́ bẹ̀ náà lẹ́tí lè máa ṣe tẹ́híyà tẹ́ bá fẹ́ ṣe so nínú àwọn tí tọ́lọ̀ fìtínà wọn pẹ̀lú irú àwọn ṣẹ́ báwọn ẹlòmíì níbi tó kọyìn sí kíbla gan ọ̀fẹ́ lè máa kírun tí ìbá ṣe pé àwọn ṣókọ̀ tó máa ń bí wọn lọ́wọ́ so eléyìí fi hàn pé mọ́sálásí anẹ́sà sálàm kì í ṣe ẹ̀rí ni fún èèyàn láti kọ́ mọ́sálásí sórí kábàáyì àbí kó gbókù wá sínú mọ́ṣáláṣí fún sin òkú sínú ẹ̀. nínú àwọn masáìlì tó wá nínú àdìsí yìí ó ní pé anisa sẹlẹm ó sì wá lọ́wọ́ kí àwọn àlùmọ́ rẹ̀ wọ́n má ṣe wu irú wa táwọn yahud àti nasara tí wọ́n wù nínú wa wọn ó ní anẹ́sà sẹ́lẹ̀m ó kìlọ̀ rẹ̀ yíyin ànábì ọlọ́run níbi tí wọ́n bá ti yin ànábì ọlọ́run wọ́n wá yin wọ́n yin kọjá ẹnu àlà ànábì ni látàkùrú ní kàmá àtọ̀rọ̀ àti nasara ibn Maryam ẹ má ṣe yìn mí gẹ́gẹ́ bí àwọn nasara bí wọ́n ṣe máa yin eh, Isa ibn Maryam fa innama ana abduhu ẹrú ọlọ́run lèmi faqulu abdullahi wa rasuluhu ẹ sọ wípé abdullahi wa rasulullah so èyí ni pé tẹ́ẹ̀mà pé anabi sàlám pípé àpẹ́lẹ́ tó ju àpẹ́lẹ́ lọ ni kẹ́ ẹ pé anabi ní abdullah ẹrú ọlọ́run àbí bẹ́ẹ̀ kì í ní rasulullah ẹrú ọlọ́run ṣùgbọ́n ká máa wá ó kọ̀ọ̀kan láti fi pé anabi sàlám ká fi yìn àṣìṣe ni torí pé èyí tá nàbí sá sálẹ̀ torí kẹ́ ẹ pè mí pẹ̀lú ẹ̀nu onílẹ́tàkùnrin ni kàmá àtọ̀rọ̀tì nasọ́rọ̀ ibùnà mariam ẹ má sì máa yìn mí gẹ́gẹ́ bí àwọn nasọ́rọ̀ máa ṣe máa yìn isa ibùnà mariam fa ìnàmà ana abduhu ẹrú ọlọ́n lèmi wa rasuluhu bẹ́ẹ̀ sì ni òjíṣẹ́ rẹ̀ ni so faqulu abdullah wa rasuluhu ẹ pè mí ní ẹrú ọlọ́n àtòjíṣẹ́ rẹ̀ àwọn yahud àti nasara wọ́n ṣe gùlù lórí anabi isa wọ́n pè ní ọmọ ọlọ́run àwọn yahud wọ́n pè uzeiru wọ́n pè ní ọmọ ọlọ́run ṣùgbọ́n àwọn mùsùlùmí wọn ò tiẹ̀ pa anabi lọ́mọ ọlọ́run ìyẹn tí wọ́n ṣe ni pé wọ́n gbé anabi sípò ọlọ́run wọ́n gbé anabi sípò ọlọ́run wọ́n tún wò pé ọlọ́run gan o ní jẹ́ ní jíṣẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam nínú ntẹ́ àkàlà náà tíra náà à ń pè ní alburda ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tẹ̀bá nílùú yìí nìyí ẹ̀rọ àwọn tí wọ́n ní lọ tí wọ́n ti ń kà wọ́n sì ń kà gẹ́gẹ́ bí wọ́n ń ka alukur'ani ni bí ìgbà tí wọ́n ń ka alukur'ani wọ́n wá ládàá pẹ̀lú ẹ̀ nínú rẹ̀ ló ti sọ ọ̀rọ̀ tá a sọ lánàá tóní ya akramal khalq mali man alududi ìwọ tó gbajúmọ̀ jù nínú ìṣẹ̀dá ọlọ́run mi ò lẹ́nì kankan tí mo lè sádi síwáka àfiwọ́ indal kudusi alhadisi alhamim nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú bá dé bá mi ẹ dákun ta là á sádi ọlọ́run ni òun ò lẹ́nì kankan tó lè sádi ju anabi muhammad sallallahu alayhi wa sallam lọ torí pé fa inna min judika dunya wa darratiha torí pé torí ẹ̀bùn rẹ àtọ́rẹ́ rẹ nílé ayé gan fún rẹ àti tí ń bẹnu ẹ̀. àwọn yorùbá náà mọ̀ wí wípé ọlọ́run ṣe ọ̀dálẹ̀ ayé torí ànẹ́bí kò sẹ́ẹ̀lì kankan torí pé ọlọ́run dálẹ̀ ayé torí ànẹ́bí torí pé ọlọ́run ní inni ja'ilun fil ardi khalifatan àwọn khalifa yẹn gbogbo àwọn tí wọn bá ń bẹ lórí ilé ayé àwọn ni khalifa khalifa àkọ́kọ́ ó ní anabi adam àtìyàwó ẹ̀ Hawa àtàwọn ọmọ tó bẹ̀rẹ̀ sí bí. so ọlọ́run sọ nínú alukur'ani tó ń dálé ayé torí anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ ni wa min ulumika ilmi lawhi wal qalam nínú àwọn àmà rẹ ìmà lawhi mahfuz àti alqalam tí ọlọ́run fi kọ gbogbo nǹkan pátá ìmà rẹ ni. Allahu musta'an ẹ rí i pé irú àwọn tíra báyìí ó yẹ kí akájìnà sí so ibẹ̀ làwọn èèyàn ti máa rí irú àwọn afkar láti máa yan ànábì ju ipò tí ọlọ́run gbé ànábì sàásánlẹ̀ sí lọ ànábì sàásánlẹ̀ sí ni ẹ má yìn mí gẹ́gẹ́ bí àwọn nàfàrà ti yin ibnu Maryam ẹrú ọlọ́ọ̀ni ní òjíṣẹ́ ọlọ́ọ̀ni ní. naam eléyìí ni àlàyé lórí àdìsẹ́ Aisha àti. àdìsí àìsà méjèèjì àdìsí ìgbẹ̀yìn nínú tíra yìí àlàyé ti kọjá lórí ẹ̀ ṣùgbọ́n ó dáa ká ṣe díẹ̀ nínú àwọn àlàyé tó wà nínú ẹ̀ ó ní àdìsí Abi Hurairah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alayhi wa sallam man shahida al-janazata hatta yusalla alayha falahu qiratun ومن شهدها حتى تدفن فله قيرطان قيل وما القيرطان قال مثل جبلين العظيمين ولمسلم أصغرهما مثل جبل أحد ولمسلم أصغرهما مثل أحد نعم حديث يا بعلات أبو هريرة ولو بكيو يونسي وني النبي صلى الله عليه وسلم وصف من شهد الجنازة يعني كني tó bá tó bá ṣe ṣahada janaza bí maana ẹni ó ẹni ó lọ síbi tí wọ́n ti ń kírun sí òkú lára àbí níbi tí wọ́n ti wẹ̀kú àbí níbi tí a ti sin òkú ó lẹ́ni tí ó ṣe ṣahada janaza hatta yusalla alayha ó wà ń bẹ̀ títí wọ́n fi kírun sí la falahu qiratun ó ní ládàá qirat ó ní ládàá tó tóbi tó qirat ẹnikẹ́ni tó bá wà níbi tí wọ́n ti kírun sí la tó sì wà ń bẹ̀ hatta tudfan títí wọ́n fi sin òkú náà falahu qiratan ó ní ládàá qirati méjì. wọ́n á bi anisa sallam léèrè wamal qiratan kí ni qiratu méjì yẹn anabi ni sallallahu alayhi wa sallam mislu jabalayni al ó dàbí àpáta ńlá méjèèjì tó wà ní maka àpáta méjì àárín gbùngbùn rẹ̀ ní maka wa so àwọn àpáta ńlá yìí ládá tí yìí ó rí ó dàbí àwọn àpáta méjèèjì yẹn ó ní qirot so riwaya muslim ó ní asgharuhuma n tó kéré jù nù ládá tí yìí ó ní ó ní kọ́dà bí jabal uhud kọ́dà bí òkúta ńlá uhud so àwọn afáàní àlàntí àgbàlérò pẹ̀lú shuhud oníkéèyàn wà ń bẹ títí wọn fi kírun sí la téèyàn bá wa tí wọn bá kírun sí la tán ẹni ọba lọ òun ò ní ládàá kírọọtù ẹni ọba wà pẹ̀lú ẹ̀ tó tún wá sí lọ sí orí tẹ́ títí wọn fi sí tán òun ò ní ládàá kírọọtù méjì ṣùgbọ́n tafsir kírọọtù yẹn níbi tó ti sọ pé wọ́n máa kírọ̀tàn àwọn afáàmì wọn wò ó pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ah, Abu Hurairah ni sòtò wá gbé ọ̀rọ̀ Abu Hurairah ni yóò wá jẹ́ pé hadithi mudraji nínú àwọn ànúwà wà hadithi da'if ọ̀kan wà tó ń pè ní mudraj المدرج جدبي العراقي بوسسون ألفيا وني المدرج الملحق آخر الخبر من قول راو ما بلا فصل ظهر كوي بي نينو وبعدي سوا لين بما صور النبي صلى الله عليه وسلم تا ẹni tó gba àdìsí yẹn òun wá ṣe ọ sọ̀rọ̀ kan tó dàbí tafsir lórí àdìsí náà wọ́n wá dà yàtọ̀ wọ́n kàkà pọ̀ gẹ́gẹ́ bí àdìsí ah, um, isbagul wudu asbigul wudu. So faman istata'a minkum minkum an yutila ghurratahu falyaf'al so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Abu Hurairah ni pé ẹni ó wù nù yín tó fẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó gùn kó ṣe àlùwàlá yẹn kó kọjá ibi ààyè àlùwàlá tó wọ́n á dà kọ̀kọ́ tó wá dàbí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ àdìsí yìí nígbà tí a kó àwọn ọ̀nà rẹ̀ jọ àyè pé ọ̀rọ̀ ànábì ní sallallahu alayhi wa sallam torí pé nínú muslim nínú muslim wọ́n ní anẹ́sà sálà sọ pé mọ̀nsọ́là alájànáza ti faláwù kìrọ̀tù fàyín ṣẹ́yìdà dáfnà faláwù kìrọ̀tání alkìrọ̀tù mithlu uhudi. ipe ẹni ọba kírun sókùlà onílàdà kìrọ̀tù ẹni ọba kírun síla tó sì tún dúró níbi tí wọ́n ti sìnkú náà ó ní kìrọ̀tù méjì kìrọ̀tù yẹn ó dàbí àpáta uhud àwọn rìwáyà tó wọ́pọ̀ ó fi hàn pé ọ̀rọ̀ yẹn tafsir yẹn gangan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ló ti wá kìí ṣe ọ̀rọ̀ abu huraira. bákan náà eléyìí fi hàn pé kéèyàn kírun sí òkú la kó tún tẹ̀lé lọ sórí tẹ́ onílàádá tó pọ̀. àwọn kan wọ́n fẹ́ wò bí pé kírọ̀tì yẹn nǹkan kan tó kéré ni wọ́n wò pé ìtumọ̀ kírọ̀t nǹkan kan ni tí ó kéré torí pé anabisa asalam ó ròyìn pé ní maka síwájú kí síwájú kún tó fún ní nùbúwà òun máa ń dáná fún àwọn kabila kan ní kírọ̀t ó pè ní tí wọ́n sọ fún anabisa asalam nígbà náà ní kírọ̀t ẹni pé pẹ̀lú owó kékeré so bẹ̀tẹ̀ hírọ̀ ti yẹn nígbà tí a lè sọ asálàm ti túmọ̀ rẹ̀ sí jabalu uhud ó fi hàn pé kì í ṣe tí hírọ̀ ti tẹ̀yìn ni wọ́n gbà lérò eléyìí ládàá tó tóbi ni ó ti wulẹ̀ orí ládàá ọlọ́run kékeré ṣé ó láfiwé ó láfiwé pẹ́ẹ́pẹ́ torí pé láti júwe rẹ̀ pẹ̀lú àpáta uhud gan kó lè ṣe déédéé ọpọlọ wa ni torí tábà ni wọ́n sọ ládàá rẹ̀ ó lè má ṣe déédéé ọpọlọ wa ìdí nu tó fi ṣe mìtáàlì pẹ̀lú jabal uhud so kì í ṣe kirot kì í ṣe pé nǹkan kan bíntín tí ò tó nǹkan bákan náà ó ti wà nínú ohun tí a ti sọ kọjá pé lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé òkú èèyàn láti wà ní dúró títí wọ́n fi gbé òkú nkalẹ̀ gbígbó òkú kalẹ̀ tán wí ẹni pé kú ò léjìká àwọn tí wọ́n gbé òkú tí wọ́n gbé sílẹ̀. Si so ẹni ọ tẹ̀lé wọn à ní jókòó ó dìgbà tí wọ́n bá gbé òkú náà sílẹ̀ bẹ̀tẹ́ wọ́n bá ti wá gbé òkú òkú yẹn sílẹ̀ láti èjìká ẹ̀wọ̀n àwọn tó gbé ẹni ó bá wù ó lè jókòó ńgbà náà aka àdìsí sẹ́yìn pé anẹ́sà sálà nígbà tí wọ́n lọ sin arákùnrin kan nínú àwọn àǹsọ́ nígbà tí wọ́n dé orí tẹ́ wọn àti ìparí gbígbẹ́ lahat ànábì joko sallallahu alayhi wa sallam àwọn sàhábà náà jókòó yíká rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ṣe nasiha fún wọn so eléyìí fi hàn pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé òkú dé orí tẹ́tẹ́ gbé kalẹ̀ èèyàn lè jókòó ṣùgbọ́n gbà wọn bá téèyàn bá ń tẹ̀lé e lọ èèyàn ò ní jókòó bákan náà títẹ̀lé òkú nínú àwọn nǹkan tí a sọ ó ní pé ẹni ó bá wà lórí nǹkan ọ̀gùn òun wà lẹ́yìn òkú ni ẹni ó wà lórí nǹkan ọ̀gùn ẹ̀yìn òkú lòun wà ṣùgbọ́n ẹni tí ń bá ń tẹ̀lé pẹ̀lú ẹsẹ̀ àwọn kan lè wà níwájú káwọn ọkọ̀ wà ní ẹgbẹ́ rẹ̀ káwọn ọ̀kan wà lẹ́yìn kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n tó orí nǹkan ọ̀gùn wà èyàn ò ní wà níwájú òkú wà lẹ́yìn ni Allahu a'lam so eléyìí ni àlàyé lórí àdìsí yìí so a ti parí báàbí aljanaza léyìí tó yẹ pé àwọ̀ báàbù azaka masha Allah adúpẹ́ fọlọ́run èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run pé èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. kọ́sẹ̀ sì ni lórí ìtàkì ẹlẹ́bàá àti ní àná nígbà tí bẹ̀rẹ̀ sẹ́kọ́ndì ìjẹ́fẹ́ fún ìṣẹ̀lẹ̀ wá jẹ́ ẹ̀ṣẹ́ tó ti ń ṣe pẹ̀lú píktọ̀ pé a lè fi gírámà sì ní ọ̀nà mi ti ń tọ́jú ẹlẹ́ẹ̀kẹta wá wíwá àwọn pẹ́ńtà lọ pé wọ́n lè fi iṣẹ́ tó ń lò fọ́tò àpò kí ni ìgbà tí àwọn ọkọ̀ ti lò sẹ́bà yìí láti ní ìyàtọ̀ náà pàrọ̀ àtúwọ̀n àti gbogbo wa ní ìwẹ́lẹ́ well ọ̀rọ̀ pọ̀ lórí photography gan fún rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ torí pé ẹni ó ṣe tafsir lórí ẹ̀ gangan oníṣègùn Uthaymin náà ọlọ́run bá tí ó fọ̀rọ̀ kẹ́ so ó la ṣe àdéhùn pé a gbìyànjú láti ṣe research cost lórí ìyẹn torí pé ó ní ó ka àwọn èèyàn jù ẹlòmíì kìí sọ̀nà jẹ́ ẹ̀ ètò sáláàtì láti máa ya fọ́tò àwọn ọmọ fọ́tò ìyàwó fọ́tò tiẹ̀ náà kágbé sílédè àti irú ẹ̀ so àwọn afa wọ́n ti sọ̀rọ̀ pé whatever anything tí kì í bá ti ṣe pé èèyàn ò ní agbára láti ṣe nǹkan kan lórí ẹ̀ èyí ò nìkan ni kò láti ṣe gẹ́gẹ́ bí a ti sọ lánàá but photo photography gan fún rẹ̀. Uh, àwọn afa àwọn míì wọ́n sọ pé òun náà wà nínú àwọn fọ́tò tí wọ́n ń ọba àwọn míì wọ́n sọ pé kò sí nínú fọ́tò tó ń sọ̀rọ̀ ọba àmọ́ ọ̀rọ̀ alwọ́tù níbẹ̀ ni pé gbogbo ìgbà tí ó bá ti jẹ́ pé fotografíà yẹn èèyàn ò ní ìdí ẹ̀ fún nǹkan tó tó tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé àbí àbí ọ̀run gẹ́gẹ́ bí a ti sọ pé ẹni tó fẹ́ lọ hajj ní sọ̀rọ̀ ọ̀run nìyẹn àbí ẹni ọba fẹ́ lọ wáṣẹ́ ọ̀rọ̀ ilé ayé nìyẹn so tí ọba ti ní í ṣe pẹ̀lú àwọn nǹkan báyẹn láti máa ya fọ́tò kó sílé kò dáa ẹni tí máa ń ṣe photographer tí wọ́n ni al-afdal ó ní kó gbìyànjú díẹ̀díẹ̀díẹ̀ kó wáṣẹ́ ni torí pé irú àwọn ṣubuhat yìí anabisa asala ni alḥaram bayyin walḥalal bayyin wa baynahuma umuru mushtabiha láàrin wọn àwọn míì wà tó jọ haram tó jọ halal èyí tó dáa jù ní kéèyàn jìnnà sí torí pé téèyàn bá ń kọ̀ntínú àti ṣe yóò wá farajọ ẹni tí ń daran tí ń daran lẹ́gbẹ̀ẹ́ kòtò òǹgà àtẹ̀ràn rẹ̀ wọ́n lè bọ́ sínú kòtò kí ni wọ́n fẹ́ sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkèyàmọ̀ bá ní iṣẹ́ tó ń ṣe iṣẹ́ haramu ni so in tó dáa jù náà ni láti wá ọ̀nà mi, ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe photostat ọ̀pọ̀ ọgbà iṣẹ́ tí wọ́n gbé wá fún yàn tó ní fọ́tò tó ní ṣe pẹ̀lú fọ́tò ọ̀pọ̀ ọgbà àwọn àwọn iṣẹ́ tó yẹ pé kò sí wọ́n nídìí fọ́tò yẹn náà ni níbi àwọn iṣẹ́ náà eléyàn kò sí tí téèyàn fẹ́ ṣe ju kó bá wọn photostat eh, picture náà lọ kò sábúrú nú ẹ̀ tí ibà ti ṣe pé àwọn èyí tó jẹ́ pé èèyàn ń wò pé wọ́n lọ mú ní ṣírkù gẹ́gẹ́ bí àwọn èyí téèyàn ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n gbé fọ́tò wòlíì kan wá ní ìsìn wọ́n ní báwọn ti foto táàjẹ̀ kan pọ̀ léètò ẹ pé wọ́n fẹ́ lẹ̀ mọ́ àwọn àyè wọn ní gbé lọ síbòmí torí pé kí ni mo ti mọ̀ pé kí n tí wọ́n fi ṣe nìyí tí mo sì mọ̀ pé n tí wọ́n fi ṣe yẹn kì í ṣe tọ́wọ́ halal so it's better kọ́ máa say pé màá ṣe ta'awun alal uh, uh, ismi náà. For example, while the only country to start with, while gbogbo ta'awun alal ismi ni ta'awun alal ismi ni kí láǹfààní rẹ̀ kúkú láǹfààní kankan kò láǹfààní ọ̀pọ̀ gbogbo gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká ní ṣe pẹ̀lú àwọn nǹkan báyẹn ọ̀pọ̀ rẹ̀ kì í ṣe ìtàwọn àwọn tó láǹfààní so it's better kéèyàn kúkú ní kó gbé lọ síbòmí torí pé gbogbo ẹni ó bá dúró tọ lọ́run ọlọ́run ó kúkú tó anybody tó bá dúró tọ lọ́run ọlọ́run ó tó Ibn Abbas káwọn gbàgbé ẹnìkan ọ wá bá lórí irú nǹkan báyẹn wọ́n ní òkè tó o bá lè fi iṣẹ́ rẹ lẹ̀ tó o pé kò síṣẹ́ mi tó o lè ṣe má ya ntọ́já àwòrán èèyàn máa ya àwòrán tí èsì tèèyàn àwòrán tí èsì tó lẹ́mìí ni ọ máa ya ṣùgbọ́n àwòrán tó bá lẹ́mìí má ya tó ẹni tí máa ń serú iṣẹ́ báyìí náà ń ta máa sọ fún náà tún fóònù náà nù pé ntọ́ bá jẹ́ nǹkan ẹlẹ́mìí má ya àwòrán ẹ̀ ṣùgbọ́n ẹni tí èèyàn ti ṣe nǹkan ẹlẹ́mìí ya àwòrán rẹ̀ ṣàbùrú nù ẹ̀ so tọ́ba wa kó tọ́jú tí ọ̀sọ̀ fọ́lọ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà àfi tó bá wá lẹ́rìí torí pé àwọn iṣẹ́ báyìí èèyàn ní ìdí àti ní ẹ̀rí tó ṣe tàhálìlì ẹ̀ tó bá wá lẹ́rìí a jẹ́ pé èèyàn ń ṣe nǹkan tí tó jẹ́ bí ṣubú àní náà mọ̀ ọ́ àlèkùsọ̀. Thank you.

jẹ́ wà ní ọkọ ọkọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ wà ní ìgbàlẹ́ wà ní ọ̀gá wọ́n wá fi ní ẹ̀sìn ọ̀sẹ̀ kan wá sí ọ̀ lórí àwọn ọmọ ọmọ ìgbà tí wọ́n tó lọ ọmọ lọ sí ìlú bàbá rẹ̀ náà ọ̀gá wá tó wá sí ọ̀ tó ní ṣé ó wá fẹ́ ó ń gbà tí wọ́n tó wà dáhùn wẹ́n àkọ́kọ́ ti àwòrán kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ asọ̀rọ̀ ẹ̀ lánàá sheikh samin ó ní irú àwọn yẹn kì í ṣe haram torí pé bọ̀rúurì ni afẹ́ káwọn ọmọ yẹn kún ọmọ nǹkan náà tó bá tiẹ̀ jẹ́ pé àwòrán èèyàn ni afẹ́ kún ọmọ eléyìí lọ́wọ́ eléyìí lẹ́sẹ̀ eléyìí lórí etí nǹkan kaba yẹn kò sábúrú nù ẹ̀ tó bá ṣe é ṣe kí tíjà ó fi rẹ̀ ṣe eh, demonstration ma kò sábúrú nù ẹ̀ and then wàá fẹ́ káwọn ọmọ kan mọ àwòrán àwọn ẹyẹ nkankan torí àti màá lásán ni ìyẹn kò sábúrú nẹ̀ wọ́n ní kò sábúrú nẹ̀ ọ̀ tó wú àwọn nǹkan tá a máa fi ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní rúkṣọ̀ wà lórí yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe mú ẹ̀rí wá lọ́dọ̀ àwọn àwọn as-salaf wallahu ṣùgbọ́n ti mọ́síláṣí yẹn àkọ́kọ́ ni pé mọ́síláṣí lónìí kò sí àdúgbò tẹ́lẹ̀ wá mọ́síláṣí méjì mẹ́ta kan tẹ́ẹ̀mí rí ó pọ̀ so tí tó bá yẹ pé ó wà ní ẹ̀ eh, ok tí kì í bá ṣe pé bóyá àdúgbò yẹn kò sí mọ́síláṣí míì pẹ́ẹ̀pẹ́ àyàfi eléyìí kò sáburú kéèyàn máa kírun ní olé ẹ̀ eh, kò sí aburú kéèyàn máa kúrin ní olé torí pé èèyàn lẹ́rìí àti kírun nínú jẹ́mìí mọ́sálásí tán bọ èèyàn sí ẹ̀yin ò so ìṣẹ́jà kéèyàn kírun nínú ilé rẹ̀ torí pé haram haram naam. ẹni. mo ní pé instead tí ó fi kírun nínú mọ́sálásí tó sin òkú sí kó kú ẹ̀ kí ló dájú. إيه، هو الأفضل نعم نعم نعم آه، بسم الله تفضل نعم Thank نعم. you. ẹni ọba wẹ̀ kú òun ò ní kírun sókun lára ẹni tó bá pé kì í sókun ló wẹ̀ kú. nam aka bá aka tó jọ báyìí pé àdìsí wa man ghassala al-mayyit falyaghsil wa man hamala falyatawadda ẹni ọba wẹ̀ kú kó ẹni ó gbókù kó a sọ pé ọ̀rọ̀ tó parí lórí ọ̀dọ̀ àwọn àfáà pé mustahabbi ni kọ́wẹ̀ afẹ́ kọ́sàlùwàlà tó bá ti wá lálùwàlà yẹn síwájú fún tó gbókùn so títún àlùwàlà ẹ̀ ṣe mustahabi ni tí o bá ṣe kò sáburú ẹni ó wẹ̀ kú láti wẹ̀ lẹ́yìn ìgbà ó wẹ̀ kú tán mustahabi ni tí o bá ti ṣí tí o bá wẹ̀ ó lè ṣàlùwàlà kò sáburú nù ẹ̀ so ntí àwọn afa ṣe conclusion lórí ẹ̀ nìyẹn ni pé wíwẹ̀ torí bá a wẹ̀ kú istihbab ni kì í sọ̀rọ̀ ẹ̀yàn wàlàhálà torí pé wíwẹ̀kú lọ́pọ̀ ọgbà ó máa ń jọ mọ́ ẹ̀gbin torí ọ̀pọ̀ làwọn tó yẹ pé wọ́n kú tí ẹ̀gbin ò ní jáde lára nígbà tó bá ń tó bá ń bọ̀ka kú ìlà so bóyá torí ẹ̀gbin yẹn náà fi náà fi rẹ pé wọ́n ní kéèyàn wẹ̀ so àwọn afáàní mustahabi ni kì í sọ̀rọ̀ yẹn Allahu alam tariq sọ̀rọ̀ yẹn. tó ń ṣe sìgá. واو الله المستعان وعلى كل حال kò sí tàbí ṣùgbọ́n ife sùgá mímu haram so and then qaida islam ni pé gbogbo nǹkan tá a bá ṣe léèwọ̀ a ṣe ìwòwò láti ibẹ̀ léèwọ̀ náà gbogbo tá a bá ṣe léèwọ̀ a ṣe wíwá arzikì láti ibẹ̀ léèwọ̀ so eléyìí fi hàn pé mùsùlùmí haram ni kọ́ta sìgá torí pé sìgá mú wọn èèwọ̀ ni kò sí tàbí ṣùgbọ́n nínú ẹ̀ èèwọ̀ ni haram ni torí pé ọlọ́ni wàlà tulku bi àìdíkùn ila tahaluka and then kò sí tàbí ṣùgbọ́n pé ah, sìgá ó máa ń pààyàn lára so àwọn tí ń bá ń tẹ̀ ní ìsìn gẹ́gẹ́ bí àwọn náà tí wọ́n ń spreadi ìpalára náà ní sí àárín mùsùlùmí so mi máa ta èèwọ̀ ló ń náà ṣíṣiṣẹ́ ń bẹ̀ náà bákan náà ni ṣíṣiṣẹ́ ń bẹ̀ náà bákan náà ni so al-afdol fẹ́ni tó lọ́n bá ṣe iṣẹ́ rẹ̀ níbi kọ́mpìnì o kó wá ṣe lọ sí kọ́mpìnì mi so bẹ́ẹ̀ àwa gbalẹ̀ nímọ̀ràn pé immediately ni kò fi ṣẹ́ lẹ̀ torí pé Islam gan ó ṣe irú ìdẹ́jọ́ bá wọn nítorí wọn bá ní ó fi sẹ́lẹ̀ kí láàfún jẹ so kó gbìyànjú láti máa wáṣẹ́ kódà bí ọ sálárì rẹ̀ ọba tó tàwọn eléhùn tó bá ti rí sẹ́mi ó di dandan kó fi sẹ́yìn lẹ̀ kó fi sẹ́mi Allahu alam náà Thank you nísàlẹ̀ nìkan ni. a sọ̀rọ̀ pé sísin òkú sílé kì í ṣe ti Islam fẹ́ ni sísin òkú sórí tẹ́ gangan ní Islam fẹ́ tí anabi sallallahu alayhi wa sallam khususiyya ni khususiyya ni torí pé ẹ̀rí tí Sayyidina Abubakar mú wa ni pé òun gbọ́ tí ànábì sàtẹ́lá tó ń sọ pé gbogbo àwọn ànábì ọlọ́run o ibi wọn bá kú sí ibẹ̀ náà ni wọ́n sì wọ́n sí eléyìí fi hàn pé sísin ànábì sàtẹ́lá síbẹ̀ khususiyya ni kí wàá ní ti Sayyidina Umar tó ń ṣiṣẹ́ gbé ọ̀tún ẹ̀ kí ni ti àmì Sayyidina Abubakar tó ń ṣiṣẹ́ gbé ọ̀tún ẹ̀ Sayyidina Umar Sayyidina Abubakar òun fún rẹ̀ ló ló ló ló ronú àti wà pẹ̀lú àlẹ́sà sálàm ní ẹgbẹ́sẹ̀gbẹ́ ní kábàrí fún síwájú kún tó kí àkẹyàmọ̀ tó tó and then Aisha tó ní yàrá ó gbà fún a sọ pé haramu ni àní ntí Islam tó fẹ́ òun ni kọ́ pé orí tẹ́ láti òkú sí i torí ibẹ̀ ló ti lọ ká ní ibi ìlàyé ìsìnkú ó dáa jù kọ́ ẹ pé ká máa sìnkú sínú ilé àwọn èèyàn káàkiri lọ torí pé àní lè sọ ìwọ òkú náà a fẹ́ ká fi ẹsẹ̀ ṣe tẹ orí tẹ mọ́lẹ̀ a fẹ́ ká jókòó lórí orí tẹ a fẹ́ ká rìn lórí orí tẹ gbogbo àwọn nǹkan báyẹn a fẹ́ ká ṣe lórí orí tẹ ṣé a lè sọrú nǹkan bá nílé so tá a bá wá fẹ́ sọ yóò tún mú wa ṣe nǹkan míì tó tún kọ̀ fún wa torí pé a pa torí pé a fẹ́ sọ a ṣe ń ta ìsìsì torí pé a fẹ́ sọ a lè ṣe protector sí gbogbo yẹn ní ìsìn ó ti di à ń pọ́n bẹ̀rì grand lé léyìí tó pé ní Islam fẹ́ ní àná nìkan yẹ pé a fi yẹ̀pẹ̀ bo orí tẹ́ ó kàn ra ga díẹ̀ tí ò ju gíga ọwọ́ lọ gíga àtẹ́lẹwọ́ lọ but nígbà tá a bá fẹ́ protect oríṣẹ́ yẹn yóò di pé à ń ṣe nǹkan míì lórí ẹ̀ so it's better for ẹ pé oríṣẹ́ ni a sin òkú sí ṣùgbọ́n táwọn Sayyidina Abubakar àti Umar wọ́n wọ́n wọ́n kúndùn láti jẹ́ pé káwọn wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallam torí pé láti ilé ayé gan má ti wà eléyìí wà lọ́tún eléyìí wà lọ́sì a máa gbọ́ pé qala Rasulullah dhahabtu ana wa Abubakar. أي رجعت أنا وأبو بكر بيتي ما كانوا مع حديث عن النبي صلى الله عليه وسلم يقول الله إني أتي أبو بكر مو قد وإني أشين كما إني أتي أبو بكر سوليت في أكوي أقوى سيدنا أبو بكر وأقلو النبي محمد صلى الله عليه وسلم bí o ti ẹ̀sìn nǹkan anábì ni ìbá jẹ́ pé mú ẹnìkan lólùfẹ́ ni Sayyidina Abubakar ní ìbámu lólùfẹ́ so láti wá láti kúndùn pé kóhun alẹ́gbẹ̀ẹ́ alẹ́bísà sálàm eléyìí ẹ̀sìn nǹkan tí ó burú torí pé síyàn sínú ilé kìí ṣe haram bẹ́ẹ̀ ohun tí a fẹ́ náà ní kọjá pé a síyàn sí orí tẹ́ wallahu alam so ṣíṣe táìsì lé lórí ọ̀dà ṣíṣe protection lé lórí ọ̀dà so that is why tó fi jẹ́ pé kúrò gbé lọ lórí tẹ̀yẹn òun ló dáa jù àwọn tó ìdínú tó fi jẹ́ pé wọ́n ní láti láti bẹ̀rẹ̀ wá mùsùlùmí lórí tẹ̀ tiwọn so àwọn mùsùlùmí ìwọ̀ ni lórí wọn láti sọ orí tẹ́ náà àwọn náà wàá gba mẹgáàdì tí wọ́n lè fọkàn tán tóun náà ò ní máa wá owó láti ara ìrun torí pé àwọn mẹgáàdì náà wọ́n máa ń sanwó fún wọn kó tó di pé wọ́n á ṣiṣẹ́ Allahu alam so lẹ́yìn ìgbà tá a bá ṣe ìrun tán èyí tó wá kù á fi fọ́lọ̀ ẹ̀ Allahu alam. Thank you. نعم محمد عبد الله ذلك برهامة نعم وبرهم ابن الله وهو محمد well على كل حال bó ti wulẹ̀ ọjẹ́ orúkọ méjì lọ́lọ́run pé àní sàá sálẹ̀ ní alukur'an muhammed then ọlọ́run tún pè ní muhammed rasulullah and then ó wá ní alukur'an pé abdullah ẹrú ọlọ́run nínú àwọn sunna anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m ó kọ tí anabi péré ó wà ṣùgbọ́n barhama ò sí nú ẹ̀ àti ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ṣé yorùbá lẹ̀ àbáwúsá àmọ́ ipe arabic ni kò dájú akaramakala barhama sẹ́yìn mọ̀ túmọ̀ rẹ̀ lárábì àkúkú <laughs> mọ̀ túmọ̀ rẹ̀. so káwá sọ ànẹ́sà sálà lóókọ̀ tí ọ̀sọ́ rẹ̀ èèyàn kan ó bínú tá a bá pè lóókọ̀ tí ọ̀sọ́ ra rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni káwá máa sọ ànẹ́sà sálà lóókọ̀ àrípé kìí ṣe ti ó dáa pẹ́ẹ́pẹ́ wallahu náà àwòrán náà. tó o dájú tó o ti ọjà àwọn ẹ̀ tó o kàlá yìí ti ẹ̀ lẹ́ ẹ̀ lápá ìdílé yóò fi sọ ti ìdílé ìdákòwò fún ìrìn àjò ẹ̀ ó ti fi o orí ti ẹ̀yẹ ẹ̀ka yìí ti ẹ̀yẹ ìlú yóò kẹ̀kẹ́ rẹ̀ ní ìlú lọ́ọ̀bì ìlú tó ti ní ìlú tó wà ní ìlú tó ti wá ní ìlú tó ti ní ìlú well ìdẹ̀kùn táwọn olùmọ̀ tí wọ́n ṣe lórí ìlú nǹkan báyẹn ni pé kọ́ẹ́ pé tọ́wọ́ pé kọ́tù yẹn ń sìn kódà tó bá ti ẹ̀dà bí èèyàn tó dé èèyàn gan tọ́wọ́ pé ń ta fẹ́ lò fún ń tí ò ní túmọ̀ sí à ń pọn alẹ́ ni ìdí nu táwọn afá mi pé tọ́wọ́ pé wọ́n wà ní ara ń tá máa tẹ̀ mọ́lẹ̀ for example báyà ń kankan ní tá máa tẹ̀ mọ́lẹ̀ ní kọ́tù yẹn wà nú ẹ̀ wọ́n lé ní kòsá burú nú ẹ̀ torí pé kòsá kan lé nínú ká máa tẹ̀yẹ̀ mọ́lẹ̀ àbápọ̀lé wà so wọ́n ní irú yẹn si sìn kò sábúrú abi ka ka ka ká ká chéǹdì kɔrɔra kɔrɔra kɔrɔra kọ́rọ̀ra kọ́rọ̀ra bàjẹ́ wọ́n ní kọ́rọ̀ra bàjẹ́ tọ́yẹ pé téèyàn immediately kò ní ni àbí èèyàn ni

Allah ló ti jẹ pé òun ṣe ń lò. Allahu musta'an ìdí inú tó fi jẹ́ pé orí tẹ́ ló dáa jù ká síyàn sí jùlé lọ́nu torí pé bó láti fẹ́ bó láti fẹ́ sọ́ra fúnrú àwọn nǹkan báyẹn tí àwọn òkú lọ káàkiri àdúgbò kò tiẹ̀ kò bójú mu gan fúnra ẹ̀ dépò pé ọba yẹn ti mu bẹ́ẹ̀ nígbà tí pé àwọn èèyàn tí nǹkan bá ti jẹ́ bíi àṣà wọn ì fẹ́ wọn ì fẹ́ gbà kódà kẹ́ ẹ pọ́ lọ́n wí ọ ànábì wọn ò ní bẹ́ẹ̀ kì í ṣe tó dáa ṣùgbọ́n in that case Allahu alam èyí téèyàn máa sọ́ra sí ni pé kí àwọn sáwù yẹn kọ́ mọ̀ máa débi tí orí tẹ́ wà táwọn oní tọ́kọ́ mọ́sálásí tán bá lè ṣe kankan wá ṣe ìgànnà míì tí ó gùn tẹ́ẹ̀tì ẹ̀ ní máa rí orí tẹ́ náà pẹ́ẹ́pẹ́ kí wọ́n ṣe ìgànnà tí ó dá orí tẹ́ yẹn yàtọ̀ sí mọ́sálásí. Uh, so that ẹni ọba wà níbi orí tẹ kò ní rí àwọn tó wà ní mọ́sálásí ẹni ọba wà ní mọ́sálásí kò tẹ̀ ní orí tẹ ilé ẹ̀ ni ó dájú wallahu alam tẹ afọn afa ọkẹ tọ bismillah fọ. alákọ̀ọ́ ti ó jóná náà tí a bá lè kó jọ tí a bá lè kó jọ á wé lásọ á kírun la tá a bá lè kó wọn jọ kódà kọ́ yẹ pé one third part èèyàn la bá rí kó jọ á kírun la. Eh, tó bá lópin ìgbà tó bá yẹ pé àwọn páàtì tá a rí kó jọ ó pọ̀ ju nǹkan àrí kó jọ sí la á kèrò sí la kò sábúrú nù ẹ̀ eh, nǹkan nǹkan àní lè ṣe ni pé àní lè wẹ̀ torí pé kò kò tiẹ̀ lè bójú mu kò kò etí ò ṣe pé èèyàn wẹ eérú <laughs> so ntí o téèyàn ò bá lè ṣe èèyàn ti bọ́nu bẹ́ẹ̀ ti eléyìí a lè ṣe àkójọ òun ni bọ́lọ̀ ń ṣe kọ́ tiẹ̀ nìyẹn á sì kírun sí la á lọ bò mọ́lẹ̀. Hmm. wọ́n ti dọ́ wọ́n da eérú papọ̀ tó bá ṣẹlẹ̀ pé a lè ṣe tẹ̀míyìs tí a bá lè ṣe tẹ̀míyìs ká dá ti obìnrin mà náà á kọrò sínú aṣọ míì àwọn yòókù tó papọ̀ mọ́ ẹni tó jẹ́ kírísítẹ̀ yẹn á kó wọn papọ̀ sákọ ẹyọ kan á wà gbé ti àwọn ọkùnrin yẹn síwájú tóbìnrin ọ wà ní ní ẹ̀yìn yóò sún mọ́ amin á gbé tóbìnrin síwájú tọkùnrin ó sún mọ́ imam á wà kírun sí la tó bá ṣe é ṣe ká gbòǹ ká ká sí wọn lọ́tọ̀ ká sí wọn lọ́tọ̀ tí ò bá ṣe é ṣe á sí wọn papọ̀ àwọn tí a kó pọ̀ mọ́ ọkùnrin yẹn àwọn wà níwájú obìnrin yẹn wà lẹ́yìn so the best thing ni pé ká wá nǹkan kan láti fi dígàgá láàrin àwọn ọkùnrin àti obìnrin so tó bá jẹ́ pé kò tiẹ̀ wá ṣeé ṣe tẹ̀mí yìí pé ká dá obìnrin mà kò sábúrú nù ẹ̀ á kó wọn papọ̀ á wà kírun sí wa ntí christian tó wà láàrin wọn ò ní kò ní kò ní dí wa lọ láti má kírun sí wọn là. Ẹ ẹ ẹ eh, bẹ́ẹ̀ ni ẹ kọ pa dandan kásì tààrin àlè ṣùkọ gangan fúnra ẹ̀ gan kò ní tààrin nínú níta ń ṣe níbẹ̀ ni pé ká lè ní ààyè àti àti tó àwọn nǹkan tí a máa bò lé lórí ìdí tààfin ṣe tààrin yẹn ṣùkọ àmọ́ gbẹ́lẹ̀ lọ sílẹ̀ ni táwa gbé kìnì sí wọn àfi nǹkan bo òkú mọ́lẹ̀ wọn àdá ẹ̀pẹ̀ sí bẹ̀tẹ̀ ìta ń ṣe yẹn hikman ni tó dáa jù ṣeré àgbà kò sí aburú nù ẹ̀ torí pé ó fún wa láyè láti tọ àwọn tá a fẹ́ bò ó fún wa láyè láti fi bò mọ́lẹ̀ bọ́yá àwọn bricks tí wọn ò sún ná la fẹ́ kọ́kọ́ kó sórí ẹ̀ àbáwọn igi tí iná ọ̀kan la fẹ́ kọ́kọ́ sínú ẹ̀ àbí nǹkan kan míì kò sá eh, koko, tí wọ́n ń koko buru kòkò burúkọ kì í ṣe torí pé kó di koko, wọ́n ti súnná so eléyẹn kò kò kò tọ́ ṣẹ̀ríà so anything tí nọ́mbà ti kàn á lè fi mọ ẹni tí a fẹ́ ti sínú kìnnì so bẹ́ẹ̀ náà láti ṣe so tá a bá tiẹ̀ wá gbẹ́ níbà yẹn á gbẹ́ tí ó fẹ̀ tààrí yẹn òun náà wàá fẹ̀ tí ó gba àwọn tá a fẹ́ kó sínú ẹ̀ so a wà gbé àwọn ọkùnrin síwájú tó bá wà kó obìnrin a wà nǹkan kan kódà bó ṣe yẹ̀pẹ̀ kódà bó ṣe wé ó lè ṣe gi a fi dí wọn mọ́ a fi yà wọn sọ́tọ̀ pẹ̀lú obìnrin tí ò bá wá ṣe é ṣe pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò sábúrú á ti wọn papọ̀ á wé wọn papọ̀ má sọ á kírun sí wọn á ti tì wọn papọ̀ kò sábúrú lọ. kánífẹ́ yìí community tó pé àwọn christian yẹn tó lágbára ju àwọn mùsùlùmí lọ wọ́n dẹ̀ pé àwọn làwọn máa dé láìpẹ́ olóògbé sọ báwo la ẹgbẹ́ kan ṣé ó bọ́ sínú kí àwọn òṣìṣẹ́ pé ló àwọn ògbà sáà làwọn máa ní láti lò ó. tí tó bá yẹ pé ó pọ́sibù láti láti dá ta ni mùsùlùmí ọ̀hún gan-an mà tó ń ti pé ó di eku yẹn tí nǹkan kan bá wà tá a lè fi dá mà kó sábúrú ká kó òun ti òun nìkan kúrò ká fi wọ́n lẹ̀kún sìnkú wọn tó bá yẹ pé mùsùlùmí ni ló kéré jù gẹ́gẹ́ bí èèyàn kan christian bíi mẹ́wàá for example so eléyìí jẹ́ pé wọ́n ti pọ̀ ju mùsùlùmí lọ so ó likely kan pé eh, environment yẹn gan christian ló pọ̀ jù so ajẹ́ pé àwọn ọ̀nà lágbára jù kó sábúrú kó fi èèyàn ó fi wọn lẹ̀ èèyàn ó fi òkú lẹ̀ fọlọ́ gbogbo nǹkan tí ó bá ti ní ní téèyàn ò lágbára rẹ̀ kò sí nǹkan kan la yukallifu Allahu nafsan illa wus'aha fattaqullaha mastata'tum so èèyàn fi okùn fọlẹ̀ fọlọ́ mélòó làwọn tí tí wọn ráyè àti wẹ̀ wọ́n tí wọn ò sì ráyè àti kírun sí wọn la tó ń jẹ́ pé Jannatul Firdaus ni wọ́n lọ mélòó lẹ́ńtọ́ ẹ pé ẹranko lọ jẹ gan mélòó lẹ́ńtọ́ ẹ pé ó kú sínú omi ní tẹ́yìn tí ẹ̀ ẹ̀ rárá sọ kíkírun sí òkú la nígbà tá a bá rí ni tá a bá rí kò sí nǹkan kan tá a fẹ́ ṣe á fi òkú fẹlẹ̀ tó yín ò mí ni pé iṣẹ́ rẹ̀ ò ní bá iṣẹ́ rẹ̀ ó bá gbogbo bó ti wù lè ó والله أعلم أخفاء أمامتني